gbogbo ẹ̀yin tí wọ́n pátákátá nílé wọn kí n pakú dédé àsìkò yìí báwo ló ṣe lọ lọ́dẹ yín ṣàlàfíà lẹ́wà ṣàlàfíà làbà yín ṣé ẹ̀ ń kàtà mi ṣé ẹ̀ ń jẹ rice ẹ̀ ń jẹ àwọn you know àwọn assorted meat onírúurú pẹ̀lú àwọn ẹja you know àwọn ẹja odò tó ti yó dáadáa <laughs> ẹ kì í sọ ikọ̀ ikọ̀ fún yín àwọn orin kéékèèké kan tá a máa kàn wà tá a ṣe wàásù tá a máa ṣe cultural dá a máa sọ pé ẹ jáde ẹ bà kẹwàá wọ wá kẹwàá wọ wá oyè ẹ jáde kẹwàá wọ wá o. <laughs> ẹ jáde kẹ wá wò wá o lórí Orísun ẹ jáde kẹ wá wò wá o kò dìgbà tá a bá lọ tán a kò má darí yànjiyàn kò dìgbà tá a bá lọ tán kò má darí yànjiyàn yé ẹ jáde kẹ wá wò wá o bẹ́ẹ̀ ni ẹ jáde kẹ wá wá torí pé kí ni ètò tó lọ lọ́jọ́ amóhùnmáwòrán yìí òun ló ń pè ní Miliki Express kájọ miliki torí pé kí ni ká má máa sọ pé ah ìgbà ọlọ́ṣọ́ mílíkì express ṣó lórí ti lọ ni kí ni wọ́n sọ lẹ́yìn ẹ jáde kájọ ṣe kí ni kájọ ṣàjọyọ̀ kájọ jẹ̀gbáládùn ara wa lórí ètò lẹ́yìn torí pé ohun tí mo ní wá fún yín àrà ọ̀tọ̀ ni ohun tí mo mú dé sójú ràn yín àrà ọ̀tọ̀ ló bá dé torí pé a máa ń yọ bí ọjọ́ sí yín lọ́rùn ni lórí Orísun torí pé àwa gangan ni kí ni àwa gangan lálára gbàyídá dádì mọ́mì ọ̀nkú àǹtí ẹ kí ni ẹ wá nǹkan fìdílé lórí Miliki Express lẹ́ni àwọn throwbacks wa lọ́lọ́kan òjọ̀kan aside art mama ṣekini mama jùlù yìí pàápàá jùlọ abalabita ti máa mú rídùs wa jáde yé kí ni nǹkan tí mo fẹ́ jù sí yín lẹ́ni a máa tún máa crack brains wa yes let's a máa tún rò pé yéé níbo la máa gbé gbà ọ ìbéèrè wo lolórí tí fẹ́ béèrè lẹ́ni yes ajá wa ṣe ni. Miliki Express lè tọ̀tọ̀ lọ lójú amúhùnmáwòrán yín lẹ́ẹ̀kan sí olórí Olúwakẹ́mi Ìyàndá lórúkọ tèmi section olórí tó ṣe kí ni tó ń pẹ́sà lójú amúhùnmáwòrán yín you know torí pé kí ni àjọ ń prosper àjọ ń ṣe kí ni àjọ prosper àjọ ń ní ìtẹ̀síwájú àjọ ń ní papọ̀ ni mo dẹ̀ gbàládùra wípé ire ìbùkún àgbọ̀ǹgbẹ àti ayọ̀ á ṣe kí ni àwọlé tàn wá fún gbogbo ẹni tí wọ́n wọ wípé yes ẹ fẹ́ kàn sí wa lọ́lọ́kan òjọ̀kan abẹ́wò wípé yes orin títí yẹn ní throwbacks ẹ fẹ́ fún mi ẹ láwọn orin tẹ fẹ́ fún mi ẹ má wulẹ̀ tí ì pè ẹ̀yin ẹ̀kọ́ ra lọ sórí social media platforms wa pàrọ̀tà at olórí olúwakẹ́mi ẹ bá ti kàn sí mi orin tẹ bá fẹ́ màá jù fún yín tẹ bá tún wà lọ sí ti Orísun tẹlifíṣàn bẹ́ẹ̀ ni lórí Orísun Instagram Facebook Twitter at Orísun TV ni lórí wẹ́bsáìtì wa ń kọ́ it's www.orisun.tv ẹ má gbàgbé pé ẹ fẹ́ wo àwọn iṣẹ́ wa náà lọ́lọ́kan òjọ̀kan àwọn Miliki Express lákọ̀tún lákọ̀tún ẹ̀sìn wọn pé yé mo ti mí ìsọ̀sẹ̀ tó kọjá ẹ má dára yín láàmú jù nítorí pé kí ni àgbékalẹ̀ ti wà fún yín àwọn ọ̀nà tẹ́ ẹ má gbà wò ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí Instagram Facebook Twitter at Orisun TV ní lórí website, wa it's www.orisun.tv bó ṣe wá ṣe kí ni bóyá máa jẹ́ nìyẹn kọ́mọ̀rọ̀ jọ́jú lẹ́nu mo sọ fún yín pé ijó àti kí ni àti ayẹyẹ ìgbádùn jáàtẹrẹ ni mo ṣe kíni ni mo mú wá fún yín ẹ ká lọ ṣe báyìí ká lọ jó ká lọ fẹsẹ̀ rájó ká lọ jó oníjẹ̀lẹ́ńkẹ́ la máa fi bẹ̀rẹ̀ kó torí pé àbẹ̀rẹ̀ sí ni máa gbé bọ́dì wa ká máa gbé ká máa gbé bọ́dì ká yìnyín ká máa dab <laughs> ẹ ká lọ gbọ́ ayọ̀ láti ọwọ́ sí mi Miliki Express lẹ́tọ̀ ètò ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. lórí Orísun làwọn níbi tá a ti ṣe kíni tá a ti ṣe gúdúgúdú méje yáyà mẹ́fà bẹ́ẹ̀ ni Miliki Express lẹ́tọ̀ tó ń lọ lójú amúhùnmáwòrán yín pẹ̀lẹ́mi ọmọ yín yes nígbà yẹn ká ti lọ ṣe kíni láì rojọ́ jùmọ̀ sọ fún pé kò sẹ́jọ́ lẹ́nì no story no tọkutọku <laughs> ẹ jẹ́ ká lọ ṣe kí ni ká tún lọ fi ẹsẹ̀ rajó ní jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ orin wo la wá fẹ́ lọ gbọ́ ẹ̀ka lọ gbọ́ four hundred láti ọwọ́ Tiwa Savage ètò ṣì ń tẹ̀síwájú lórí Orísun làwọn níbi tá a ti ṣe kíni tá a ti ṣe gúdúgúdú méje yáyà mẹ́fà bẹ́ẹ̀ Express lè tó tó ń lọ lójú amúhùnmáwòrán yín pẹ́lẹ́mi ọmọ yes olórí olúwakẹ́mi ìyànda níbi tá a ti jọ ṣe kíni tá give and take ìdùnnú yẹn eh, you know àmúnú yín dùn yẹn àwọn náà ṣe kíni à ń dunnú níbí báyìí torí pé ìdùnnú tí òun gangan ló ṣe kókó sí wa bẹ́ẹ̀ ni fún gbogbo ẹni tó wà wọ́n wípé ah labalábí tá a ti máa gbé bọ́dì òun la wà yìí ẹ wá wò ó pé báwo gan lẹ́yìn náà ṣe lè ṣe kíni lẹ́ṣẹ̀ lè ju àwọn orin yín wa lọ́lọ́kan òjọ̀kan ìyẹn throwback songs torí ẹ ti mọ̀ pé mẹ́ta mẹ́ta lọ́sẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ju sí mi in no particular order lèmi náà ṣe kí ni ni mò ń dá padà fún yín fẹ́yìn tẹ́ wá wò wípé yes olórí orin ti tèmi náà mo bá ah, mo like orin yìí nígbà tí mo ìwà school ni mo máa ń gbọ́ ìgbà tí mo ṣì ni mo máa ń gbọ́ àmọ́ o ẹ má yẹ ju ọdún mẹ́rin sí ọdún márùn sígbà tá a wà yìí lọ tó bá ju ọdún márùn lọ you dey your day o. <laughs> ẹ wà lórí ọwọ́ yẹn mi náà wà lórí ọwọ́ mi o ọ̀rọ̀ <laughs> ẹ̀dá lè kọ sí lórí gbogbo social media platforms wa pátápátá lórí instagram facebook twitter at orisun tv ni lórí website wa it's www.orisun.tv so mo ti sọ fún yín pé kò sí rojọ́ rojọ́ rojọ́ tọ́k tọ́k tọ́k tọ́k a máa ṣe kí ni kakọ̀ fojú wa lóúnjẹ ni event tẹ wò lẹ́ẹ̀kan yẹn pápá jùlọ ká wá gbé bọ́dì torí pé Miliki Express ọjọ́ Thursday ìdùnnú àtayọ̀ àtijọ́ òun ló bá dé ní báyìí ká kọ́ ságbami throwback Thursday fún títọ́ sẹ́yìn orin wo la máa kọ́ lọ gbọ́ orin wo la máa kọ́ lọ jó sí òun náà ni icon call láti ọwọ́ Timaya ètò ṣì ń tẹ̀síwájú <laughs> tẹ́sọ̀ṣẹ́ lórí tẹ́sọ̀ṣẹ́ gbọ́tọ̀ ẹ bẹ́ẹ̀ ni láti ọwọ́ reminisce tẹ́sọ̀jú ẹ̀ yes àmọ́ tẹ bá fẹ́ tẹ nǹkan kan tẹ bá ní nǹkan tẹ fẹ́ tẹ aláàtì ní kẹjẹ́ kí ẹ tẹ́sọ̀jú fóònù mi kí n kàn gbọ́ pómpóm aláàtì ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ tẹ̀ sí iléeṣẹ́ Orísun ẹgbẹ́ vẹ́ǹtì yín wá àbí kẹ̀kẹ́ fòǹtẹ̀ sí advert yín ló ń jẹ́ bẹ́ẹ̀ ti tẹ̀ sójú ẹ̀ nìyẹn káwa máa ṣe kí ni ká máa tẹ̀ padà sí yín kẹ́ máa gara lọ kápò máa <laughs> kápò máa àpò yín máa ṣe kí ni kó máa wú <laughs> lẹ́ẹ̀kan sí ẹ tẹ́sọ́jọ́ ẹ̀ lórí tí mo lọ ṣe kí n tí mo lọ wú jáde fún yín ní abala throwback thursday fún títọ́sẹ̀ yìí àmọ́ èyí tá a máa fi ṣe kò kárí àlọ́ àlá ní abala throwback thursday fún títọ́sẹ̀ yìí tó jẹ́ orin kẹta òun náà ni sójà láti ọwọ́ símí àmbọ̀. ẹ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́sọ̀rọ̀ láti ọwọ́ símí ẹ̀rí pé nínú orin yẹn ó ti kìlọ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ sójà go sójà come sójà do wetin you wan do o àmọ́ má fall in love <laughs> nǹkan tẹ́mi máa sọ fún yín jẹ́jẹ́ jẹ́jẹ́ ni wípé ẹ fall in love pẹ̀lú iléeṣẹ́ Orísun tẹlifíṣàn kẹgbẹ́ polówó yín wá ẹ wá ti gbé polóye wa <laughs> ìyẹn ló ṣe kókó sá wa <laughs> bẹ́ẹ̀ ni orin sọ́jà la ṣe kíni la fi kó àdàgbà abala um, throwback thursday la fi kó lẹ̀ ibi tá a máa ṣe kíni àwa fast forward a ṣe kíni àwa gbọ́ àwọn orin òde òní àwọn orin twenty nineteen aside <laughs> hot làwọn fọ́nrán tá a máa ṣe kí ni tá a máa mú wa ojúlówó fọ́nrán ojúlówó orin la máa mú wa sójú amóhùnmáwòrán yín fún gbàládùn títí yín nìkan orin tó pọ́ wá sùkọ̀ báyìí òun náà ni yes i do láti ọwọ́ Becca featuring Tiwa Savage Miliki Express lẹ́tọ̀ tó lọ lójú amóhùnmáwòrán yín ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí wọ́n pọ́ sọ yí ẹ̀sà ní jù báyìí lọ ní abala um, lórí títì fún títọ̀sẹ̀ yìí jẹ́jẹ́ jẹ́jẹ́ bá ṣe ń lọlé You know, bí mo ṣe ń lọlé fúnra mi fúnra mi bí mo ṣe ń lọ ẹ ká ṣe kí ni ẹ ká rí dájú wípé hmm, à ń ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lásìkò àkókò dúró de ẹnikẹ́ni àkókò ń súré tètè kò dúró de ẹnikẹ́ni in short kò lọ́ọ̀bù èèyàn kankan débi pọ́ máa ṣe paṣíà pé òkè mo love wọn máa dúró díẹ̀ ẹ jẹ́ ká rí dájú pé gbogbo nǹkan tá a fi ọkàn sí wípé a fẹ́ ṣe à ń ṣe lásìkò nígbà tó tọ́ àti ìgbà tó yẹ pàápàá jùlọ àwa ta ti sọ pé new year resolution wa nǹkan báyìí nǹkan báyìí la fẹ́ ṣe lọ́dún tẹ́wá wò wípé ẹ̀ tí ì ṣe titi yín time ṣì wà o oòrùn tó wà ń ta ó sì ṣe kí ni ó sì tó aṣọ gbẹ ẹ má give up àkókò dúró dẹnikẹ́ni ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ rí dájú wípé ẹ ṣe lásìkò ẹ rìn pọ̀ pẹ̀lú àwọn tó lè ṣe kí ni tó lè ràn yín lọ́wọ́ tó lè tún ayé wa ṣe ní jù báyìí lọ lórí Miliki Express fún ti tọ̀sẹ̀ yìí lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé wípé ẹ lè gbọ́ àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan tẹ́ wá ń gbọ́ back to back back to back ẹ lè wọ lórí wẹ́bsáìtì wa www.orisun.tv lórí instagram facebook twitter at orisun ni ẹ bá tọ̀hún pẹ̀fẹ́ kàn sí mi náà ẹni béèrè tẹ́fẹ́ bí mi abẹ́fẹ́ darapọ̀ mọ́ mi láàfin mi ṣólórin níyìn ni hip hop artist níyìn ni you know ẹ̀ ń ju àwọn gbẹ̀dú yẹn àwọn gbẹ̀dú tó boss brain ẹ kàn sí mi lórí lórí facebook mi olórí olúwakẹ́mi yẹ̀dá ni lórí facebook lórí instagram at olórí olúwakẹ́mi lórí instagram tẹ́ bá dm mi máa ṣe kí ni màá tètè tẹ̀lé yín màá tẹ̀lé yín àṣẹ follow for follow báyìí bá ṣe wá lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ má gbàgbé Orísun estate náà ṣe kíni ó ń kọlẹ̀kùn pàmpàmpàmpàm ó ń dúró dè yín ẹjọ́ nílé ara yín àkókò ń ṣe kíni ó ń súré tètè kò dúró dẹnikẹ́ni ẹ má ṣe ẹ má yẹ kí láńlọ́ọ̀dù máa fi ń ṣe ẹ̀yìn gan fúnra yín lè di onílé ara yín nípasẹ̀ pé ẹ ṣe san díẹ̀díẹ̀ ayé san díẹ̀díẹ̀ wà ìṣọ́ọ̀tún wọn ṣe percent off fún yín ẹ ṣe kí ni ẹ darapọ̀ mọ́ Orísun Estate kẹ́yìn náà lè di onílé ara yín a tún fi ire àti ayọ̀ àti ìdùnnú bí mo ṣe rán lọ ẹ ká tún lọ ṣe kí ni ká lọ fẹsẹ̀ rajó ká gbé bọ́dì wa orin la fi bẹ̀rẹ̀ orin náà la máa fi ṣe kí ni la máa fi parí ẹ̀ la máa fi ká gbogbo ètò lẹ̀ ẹ ká lọ gbọ́ permanent láti ọwọ́ Òrìṣẹ́fẹ́mi ká tún fi ire ìdùnnú àti ayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire o ó dàbọ̀.